lálẹ́ yìí. ẹ̀mí mímọ́ ṣe o. ní àṣálẹ́ ní àṣálẹ́ yìí mo kí ẹ̀yin tẹ́ ẹ wà ní ọ̀sán mo kí ẹ̀yin tẹ́ ẹ wà ní àárọ̀ mo gbàdúrà ire àti àárọ̀ ọlọ́run yóò darapọ̀ máa yé yín lórúkọ Jésù ẹ ṣí àkótámù yẹn ní àṣálẹ́ yìí àsọtẹ́lẹ̀ orí afẹ́fẹ́ dúdú bẹ̀rẹ̀ ẹ ṣí àrẹ. gbé ránṣẹ́. Nínú ọlọ́rẹ̀ tó ga. Àwọn tó ti ṣàlóye tó sì lókè. Wọ́n tún yọ nínú iṣẹ́ rẹ̀. Bàbá ìwọ lọ́rùn mọ̀ sí i ọlá ó máa pọ̀ ìwà tó fẹ́ wà láwọn ọ̀sìn. ìwé máa yọ̀ bọ̀ ọlá rẹ̀. sọ́dọ̀ ti ti gbẹ̀gbẹ̀ gbẹ̀gbẹ̀ tó tẹ̀ kọ́ wa ọ̀tá ilé ọ̀tá òde gbẹ̀gbẹ̀ Bàbá bíkiri sisi gbàgbọ́ mi. Ayé mi tàbí àbí ìsọ̀rọ̀. Láàrin gbàdúgbò àtàrò. Ayọ̀ mi láti mọ Jésù. Aleluya, aleluya, ayọ̀ ló jẹ́. Lebo ti rí dáríjì gbà. Ó ṣe bàbá mi. Ìdí tí sí mo bá wà. Possamos Jesus a liberar. láti fi fún mi gbọ́ kò sí agbára ní ibòmíràn kò sí ní ibòmíràn lọ́dọ̀ Jésù nìkan ṣoṣo ní agbára wa ó ní a fi orúkọ kan fún wa tó ju gbogbo orúkọ lọ ó ní ní orúkọ jésù kristi ti násárẹ́tì ní gbogbo eékún yóò máa wólẹ̀ wọ́n sì máa jẹ́wọ́ pé òun nìkan ṣoṣo ni ọlọ́run gbọ́ ní àṣálẹ̀ yìí gbogbo ìṣòro tó ń là kọjá mo pàṣẹ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì o tó rí ìṣòro yẹn mọ́ lórúkọ ah, Jésù. mi ò mọ èyí tó ń là kọjá o. I wouldn't know what you're going through. mi ò mọ ohun tó ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́lọ́wọ́. I don't know what is happening to you right now. wo ó ti ṣẹlẹ̀ sí àwọn kan náà rí. it must happen to some people. tábàlẹ̀ borí ìṣòro yẹn. if you were able to overcome the problem. mo pàṣẹ ní àṣálẹ̀ sẹ́. I speak authoritatively. gbogbo ìṣòro tí wọ́n ìwọ náà ń là kọjá yẹsẹ lórúkọ jésù wàá dẹ borí ẹ lórúkọ ah, jésù o sàmìyàn dáadáa sẹ mi ò mọ ìlàkọjá rẹ ní àṣálẹ́ sẹ tí àwọn kan náà bá lè ní ọlọ́run padà wò ó àánà láti ẹ̀ kọjá ṣùgbọ́n tó bá lè sọ̀rọ̀ padà wò ó tó bá lè ní ọlọ́run tó ní ìwọ mi la gbé sókè padà ẹni tí ò lẹ́nu ọ̀rọ̀ láti lánàá tó bá dẹ̀ tún lè padà sọ̀rọ̀ mi ò mọ bí tí ogun ti pa ọ́ lẹ́nu mọ́ tó o ti lè sọ̀rọ̀ mọ́ ṣùgbọ́n lórúkọ Jésù gbogbo ogun tó pa ọ́ lẹ́nu mọ́ yẹsẹ́ ó yà kó lánàá dànù o tí àwọn ọmọ Ísírẹ́lì tó bá lè la òkun yẹn kọjá tí Mósè bá lè du ọlọ́ọ̀kan tó tó bá lè wọ́gbọ́ kó kẹ̀kẹ́ yẹn sẹ́ àti àti ẹ̀sìn sí tí gbogbo wọn bá lè ṣègbè sínú òkun yẹn tí wọn bá lè padà yin Ọlọ́run tó bá lè kọ́ pé ológun ni Olúwa olúwa sì ní orúkọ rẹ bọ èmi náà pàṣẹ ní àṣálẹ́sẹ̀ mo dún lábẹ́ ìpè bàbá mi Ébẹ́lì Táíwò Òjó lórí tó ń là kọjá yẹn sẹ lórúkọ Jésù wọ wàá lẹ́rìí lórúkọ Jésù gbọ́ nínú òwe orí sáàmù yẹn sáàmù one hundred twenty six yẹn ọlọ́dà bí àlá nígbà tá a dá ìkọlọ Síónì padà gbọ́ tí àwọn ọmọ Ísírẹ́lì tá a ti kó sínú ìgbèkùn tá a ti wà nínú àmọ́ tá a bá lè padà mú wọn jáde tí wọ́n bá lè kọrin ayọ̀ mi ò mọnú àmọ́ tí wọ́n náà wà mi ò mọnú ìgbèkùn tó wà ṣùgbọ́n tí mo sọ dẹ́sẹ̀ lè pé Jésù nínú àmọ́ tó wà nínú ìgbèkùn tó tó wà àwọn agbára tó mọ ọmọ sẹ́ẹ̀lì jáde lórúkọ jésù ọ̀yà kó mú ìwọ náà jáde lórúkọ jésù ó ló àlá nígbà tá a dá ìkọlọ sí òní padà ẹnìkan wò mí máa ru àkàdàbà ẹnìkan gbọ́ mi ní àṣálẹ̀ yìí gbọ́ níbi tó o fọkàn sí fún ìyanu kó tó pé seventy two hours mbà kéda mbà ruwa kéda libosita ìyanu yẹ̀dà lórúkọ Jésù ó yẹ gbàgbé wo mi ò mọ ohun ti gbà lọ́wọ́ rẹ o. I wouldn't know what required from you. mi ò mọ ohun ti gbà. mi ò mọ ohun tí ti gbà. ṣùgbọ́n gbọ́ gbọ́ ní àṣálẹ̀ yìí tá a bá lè dá ìkọlù àwọn kan padà sẹ́ mo pàṣẹ gbogbo ohun tí ọ̀tá ti gbà gbogbo ohun tí òkùnkùn ti gbà gbọ́ dáfídì náà bẹ̀rẹ̀ nígbà tá a kó gbogbo ẹ̀ lọ́mọ lọ́wọ́ ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ọlọ́run ó ní sákì ń lé gbá ó ní lé ó ní bíbá wà á lè pa ní gbígbà wà á gbà padà gbọ́ ní àṣálẹ̀ sẹ́ mi ò mọ ohun tó ti gbà lọ́wọ́ rẹ sẹ́ sọ́kọ ni wọ́n gbà ní sọ́kọ ni wọ́n gbà ní sáj rẹ ni wọ́n gbà ní ṣògo rẹ ni wọ́n gbà ní jẹ́rẹ̀ rẹ ni wọ́n gbà ní ṣàṣeyọrí rẹ ni wọ́n gbà ní mo pàṣẹ ah, ní àṣálẹ́sẹ̀ ó lọ gbà á padà. Márùá kàdàbà, kúlì mo ṣètà. Ó ní fún ènìyàn lérè yìí ṣòro fún. Ó ní ṣùgbọ́n fún wọn lọ́rùn. Ohun gbogbo ṣíṣe nìṣẹ́. Mi ò mọ nǹkan ti gbà lọ́wọ́ rẹ sẹ́. Tó mú kí ayé rẹ ṣòfò. Mi ò mọ nǹkan ti gbà lọ́wọ́ rẹ sẹ́. Tó mú k kí ọmọ ológo kó mọ rìnrìn àjò fún mọ pàṣẹ lórúkọ jésù ó yá lọ gbà á padà ó yá lọ gbà á padà ó yá lọ gbà á padà ó yá lọ gbà á padà ó yá lọ gbà á padà ó yá lọ gbà á padà gbogbo ọ̀nà tó dín. every block road ọ̀nà tó dì. the block way. tí òjò lọ. that makes not to go. mo pàṣẹ. I command. pẹ̀lú ọwọ́ iná. with the end of fire. ní àṣálẹ̀ṣẹ̀. tonight. ọ̀nà yẹn dà. ó yẹ kó là lórúkọ Jésù. open the man ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù ó yẹ kó là lórúkọ Jésù. kàgbọ́ ní àṣálẹ̀ yìí fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú Ọlọ́run. count on God wo psalm one hundred and twenty-five yẹn. psalm one twenty-five. ó ní àwọn tó gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè takini òkè Síónì tikini tí a kò lè sí nídìí. that be like Mount Zion that can be moved. Yes, o. ó ní ṣùgbọ́n tó ṣe kíni o tí ó dúró kíni o láéláé. Yes. wọ́n tó o bá ti fi gbẹ́kẹ̀lé rẹ sínú Ọlọ́run gbọ́ bó ṣe wù kí ìdìyàn ó fẹ́ tó bó ṣe wù kó jà tó a ò lè ṣí ọ nídìí. you are unmovable a ò lè ṣí ọ nídìí. you can't be moved. wo o máa dúró títí láíláí ni. you and hold the fort for life. fi ìgbẹ́kẹ̀lé rẹ sínú ọlọ́run. count on God. gba ọlọ́run yẹn gbọ́ believe that mi ò mọ tó ń lẹ kọjá tó fẹ́ mú ọ pojú ẹ̀yìn tàbí tó fẹ́ mú ọ padà sẹ́yìn tàbí tó fẹ́ mú ọ rẹ̀wẹ̀sì bọ́ tẹ̀síwájú ni má wẹ̀yìn wò wẹ̀yìn wò tẹ̀síwájú ni ní ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run pé ohun gbogbo ṣiṣẹ́ ni fún ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ pé ohun tó ń lẹ kọjá yẹn ó máa di ìtàn ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ wípé ìṣòro yẹn bá ọ ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ pé òdìyẹ ọmọ àwọ̀ ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ pé ọ̀nà tó dìyẹ ọ̀nà yẹn máa là wọ́n ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ ní ohun tó ti ṣòro ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa di ìrọ̀rùn láti ṣe ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀ ní sẹ́ gbàgbọ́ tó o bá ti gbàgbọ́ kò sí ohun tó ṣòro ṣe wọ́n ẹ lẹ́ẹ̀kan tó bàbá. Ghana agbára rẹ sínú ayé mi ignite your fire in my life. wo ibi tí máa padà sí nìyẹn. I go back there. kò sí bó o ṣe fẹ́ rìn there is no way you can go back there without power ẹni tó bá sọ pé ọ̀nà mi tí wọ́n láti láṣẹ gbára ọlọ́run kò sí bó fẹ́ rìn torí pé ayé tó wà ayé agbára ni sẹ́ wọ́n ẹ pariwo sẹ́ bàbá dá iná agbára mi mọ́ sínú mi sẹ́ iná tó tó iná bàbá pé bàbá ní àṣálẹ̀ sẹ́ olúwa dá sínú ayé mi sẹ́ olúwa dá iná agbára olúwa dá sínú rẹ ọyọ dúró ayẹyọ olúwa dáragbára olúwa dáragbára sínú mi olúwa dáragbára sínú mi lórúkọ jésù bàbá mi olúwa dáragbára dáragbára dáragbára dáragbára dáragbára dáragbára dáragbára Olúwa dasinu ya dasẹlẹ baba baba Oduwa, dáragbára Olúwa dáragbára Olúwa dáragbára Oduwa, dáragbára Olúwa dáragbára Olúwa dáragbára Oduwa, dáragbára Olúwa dáragbára Olúwa dáragbára Oduwa, dáragbára baba Oduwa, dasinu mi sa Olúwa dáragbára baba mi o Olúwa dáragbára Olúwa Oduwa, Olúwa dáragbára Olúwa dasinu ya inagbára inagbára inagbára inagbára da, agbára iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára bàbá mi o bàbá olúwa daragbara olúwa daragbara olúwa daragbara jésù olúwa wá jésù olúwa wá ọjọ́jọ́ gbàdúrà. let's pray. orí ohun tó ń sọ ọmọ ológo dání. look at what they make a glorious child to become. Mama, yẹn fọmọ yẹn mi níbí láàárọ̀ yìí. that woman showed me the child gbọ́ nígbà tó ká lára ó wá lọ yọ píṣọ ẹ̀ jáde fún mi ó ní kí n wo ó ní gbọ́ ó ní ìlú èyìnbó ló ti ka pámárì ó ní kí n wo pẹ̀lú àwọn èyìnbó ó wá wo píṣọ ẹ̀ ó dó pẹ̀lú àwọn èyìnbó tójú ẹ̀ tójú ẹ̀ fine gbọ́ ó ló wọ yíwà yìí ń bẹ̀ yẹn ó wọ two hundred level wọ́n dẹ̀ da ìrìnàjò ẹ̀rú. they scatter his journey. àwa dúró nù jọ àwa dúró báyìí kò ní lè sọ̀rọ̀ mo wá wo omijé bọ́lú pé ọmọ ológo ni ṣùgbọ́n wọ́n dá dúró nígbà tí ò sagbára ẹ já gbàdúrà ayé agbára la wà wo ẹ ké bàbá wo káyé mọ̀ bá dàbí dúró. for me to become unstoppable. dáì ní àpẹẹrẹ sínú mi sẹ́yìn. ignite holy ghost fire in me. àwọn ah, wọn a máa dọ́mọ ológo dúró tògótògó wọn a máa pọ̀ nǹkan ológo ṣùgbọ́n wọ́n dẹ̀ dá dúró wọ́n dẹ̀ wéṣì àkókò rẹ̀. time. ẹ pariwo bàbá ayérayé o káyé mọ̀ bá fi ẹgbẹ́ àti àkókò mi ṣòfò mọ́ mi lọ́wọ́ sẹ́yìn káyé mọ̀ bá dá dúró tògótògó wà á máa gán bàbá mi o ẹ iná àpẹẹrẹ mi mọ́ ẹ sínú mi sẹ́yìn ọdún ọ̀dà. Jésù bàbá mi, Olúwa dàgbà, dàsínú ayé rẹ̀, Olúwa dàgbà, Olúwa dàsínú mi sẹ́, Olúwa dàsínú mi sẹ́, bàbá mi wa, Olúwa dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, bàbá Olúwa dàsínú mi, ẹ̀mí ma, Olúwa o, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, dàdàgbàrà, bàbá mi wa, ẹ̀mí ma, Olúwa o, dàdàgbàrà dalagbara dalagbara dalagbara dalagbara dalagbara daba olúwa káyọ̀ má bàdá togotogo má bàbí wa iná agbára oya dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó dáwó iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára iná agbára jésù olúwa olúwa wá àwọn tá a wá ń sọ̀rọ̀ ìjẹta ṣé jẹta ni nígbà tá a wá ń sọ̀rọ̀ ẹ ẹ̀rọ ọmọkùnrin yẹn. look at that man. mo lọ bá a mọ ní o oh, gbàdúrà. I want to be in Antonio not praying. ó wá dìde ó wá lọ. and he stood up and went away. mọ̀mọ́ ẹ̀ wá sọ pé àwọn làwọn mú wá. she was the one that brought me. wọ́n ní ó ti wà ní kí ni three hundred level. ó kù ọdún kan tí ó máa fi parí. a year for him to graduate. wọ́n dẹ̀ yà ń wèrè. and he became mad mo ti lọ bá mi tó sọ pé dìde. I want to meet the way star torí to stand up. olórí ẹ̀mí ó ní mo fẹ́ sọ ẹ̀ má ó ní ẹ má disturb me. He said don't disturb me I am weak. ẹ jẹ́ gbàdúrà. Let's pray. three oh, four hundred gbọ́ ọdún mẹ́rin ló fẹ́ lò ṣùgbọ́n gbọ́ ó wọ ọdún kẹta wọ́n dẹ̀ wọ́n dẹ̀ dàní àjò òru ọkọ̀ ọdún kan having a year left. a ṣẹ̀ṣẹ̀ wá padà padà. you have to go back. ìrìnàjò kí ni o a ṣẹ̀ṣẹ̀ wá di kí ni begin again. and start afresh. wo ma wo sori tó o bá dákẹ́ tí a bọ̀ dákẹ́ wo ma wo ra rẹ nínú sori àwọn tó ń dojúkọ jù ó ní àwọn gbọ́ àwọn tó ní ògo. sori àwọn tó ní ògo wọn ìdojúkọ wọn ìdojúkọ wọn. if that no glory wọn tábà ti di pé orí orí ìrẹbi tó lọ wọn àdojúkọ àfikún dalágbára abájọ torí mo sọ pé ó ní lákòótá ara mi ẹ̀jẹ̀ alágbára inú olúwa àti agbára inú agbára ipá rẹ̀ agbára ipá rẹ̀. power of his mouth. ẹ pariwo sẹ́. shout. bàbá ẹ̀mí mímọ́. holy spirit. tún iná dá sínú mi sẹ́. rekindle my fire. bàbá mo fẹ́ rìn ìrìnàjò ayọ̀. i want to embark on the journey of life. mo fẹ́ tayọ nínú ẹ̀. i want to excel. àwọn kan. the shout. tún iná dá sínú mi sẹ́. rekindle my fire. ẹ dá iná sínú mi. ignite your fire. ẹ tún iná yẹ dá. rekindle my fire. olúwa tún dá. olúwa tún dá. ọyẹ dúró dọ̀ baba mi o ayayoloba oduwa tunada oduwa tunayira oduwa amima oduwa tunabida oduwa tunabida oduwa tunabida oduwa tunabida oduwa tunabida oduwa tunabida oduwa tunada oduwa tunada oduwa tunada oduwa tunada oduwa tunada oduwa tunada oduwa tunada baba baba baba baba baba baba baba oduwa tunada oduwa baba oduwa tunabida oduwa tunabida gbàmìnà olúwa bàbá bàbá bàbá olúwa tó yẹ dábàá jésù olúwa wá jésù olúwa wá let's pray. bàbá mi sọ̀rọ̀ kálá ní àná ẹ̀rú bá mi ní sòrò lánàá gbàtà sọ̀rọ̀ wọ́n ní mọ́tò tó o ní ilé tó o kọ́ tó o ní gbogbo ẹ̀ tí o bá ságbára pépà ni wọ́n fẹ́ dànù. he said their leaves they will blow it away. tòótọ́ dẹ̀ ni o it is true. tí o bá sagbá kí ni wọ́n á fẹ́ dà. if you are powerless they can blow you away. wo wo o ti yàn tó kó mọ́tò mẹ́jọ rí tí o ní kankan wọ́n sì. àbí sọ́wọ́ra initially after ten bẹ́ẹ̀ kó sáà mọ́ra náà. wo o ti yàn tó kọ́lé mẹ́ta tó kọ́lé mẹ́ta tó ṣe yẹ pé ó wà lọ́n rẹ́ẹ̀dì ilé padà ni. i start renting an apartment. ayé tá a wà nìyẹn. that is the wicked woman wo ẹ̀ka wọn yẹn sókè. late chop yẹn. o ní ẹ̀mẹ̀mẹ̀ mọ̀ tó ná mi dá. ẹ̀mẹ̀mẹ̀ mọ̀ tó ná mi dá ẹ̀mẹ̀mẹ̀mọ̀ tó ogun ayé lè lálejò ó lè ẹ̀mẹ̀mẹ̀mọ̀ tó ná mi ṣe gbogbo èèyàn ní yẹ máa ṣí ìwọ́wọ́ tí yẹ máa ṣí ni kò gbàdúrà bàbá ayérayé ogun ayé lọ wà á máa gbọ́ bàbá iná agbára tó tó borí ogun ayé wà á olúwa dá iná agbára sínú ìṣe ọyẹ dúró náà.

Baba, baba, baba, baba, baba, baba, tó bolo báyìí olúwa dá sínú wa olúwa dá sínú wa olúwa dá sínú wa dá sínú wa dá sínú wa dá sínú wa dá sínú wa dá sínú wa dá sínú wa bàbá olúwa dára agbára iná agbára iná agbára tó tó borí ogun ayé ogun ọkọ̀ olúwa dá sínú wa olúwa dá sínú wa olúwa dára agbára olúwa dá sínú wa olúwa dá sínú wa bàbá bàbá bàbá bàbá bàbá bàbá iná agbára iná agbára iná agbára oya o dada agbára oya o da o da o agbára agbára agbára agbára oya dada agbára oduwa da o da o da o baba baba baba baba baba baba baba baba baba baba baba oya dada agbára oduwa da o jésù olúwa wọ́n ẹ̀ka. shout. that's wọ́n lù wá wá. amen. wọ́n ẹ̀dùn ẹ̀ sọ̀rọ̀. please be audible. baba kí n má bàa wáyé òfo kí n má bàa padà lófo àìdá iná agbára sínú ìgbésẹ̀ wo àwọn ká wáyé wo wọn ká wáyé bẹ́ẹ̀ wọ́n di kí ni o wọ́n dẹ̀ tó padà bẹ́ẹ̀. they die without making impact. èrè àjò wọn dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa wo ẹ pariwo bàbá kí n má bàa wáyé òfo kí n má bàa padà bẹ́ẹ̀ wo tó o bá padà lófo tó o rí kankan mú wo ìjọba àrùn rẹ ò sáté ọlọ́ngbọ́n torí pé gbogbo ń tá a ti d àdámọ̀ tó o bá rí ṣe lórí ilé alàyè gbọ́ wà á jẹ̀bi eh, torí pé tọ́jú pé gbọ́ ó dá ọ pé gbọ́ kó bí sí kó rẹ̀ sí kó gbilẹ̀ kó ṣèkáwọ́ kó darí ó wáyé o wà bísí o rẹ̀ sí o gbilẹ̀ o ṣèkáwọ́ o darí ayé òfolo wa wọ́n wà tún ẹjọ́ rò lọ́rùn o jẹ́ gbàdúrà ibi tọ́lá dẹ̀ dó sí náà nìyẹn wọ́n fẹ́ kó bísí wọ́n fẹ́ kó rẹ̀ sí wọ́n fẹ́ kó gbilẹ̀ wọ́n fẹ́ kó ṣàkóso wọ́n fẹ́ kó darí o jẹ́ gbàdúrà pàpà ayérayé o kí n má bàa wáyé òfòsẹ́ ẹ pariwo bàbá o dún ẹtú iná náà sínú mi sẹ́ bàbá mo nílò iná wáyé òfò ẹ̀dá iná agbára sínú mi iná yàda ọyọ dúọ̀dọ̀ bàbá mi lọ ayé bàbá Olúwa dáradára dáradára dáradára dáradára dáradára dáradára dáradára dáradára dáradára dáradára Olúwa dáwọ dáwọ dáwọ dáwọ ìnagbára ìnagbára ìnagbára ìnagbára ìnagbára Olúwa dáradára Olúwa dasinu ma bàbá mi wa Olúwa dáradára dáradára dáradára dáradára dáradára dáradára dáradára dáradára bàbá ìnáyàrá agbára agbára ó

baba kí n má bàa wáyé òfò sẹ. baba for me not to leave this time without making impact. kí n má bàa rìnrìn àjò òfò láyé. for me not to embark on the journey of emptiness on earth. ẹ gbàdúrà. pray. dá iná agbára sínú mi sẹ. ignite your fire in me. ah wo ẹ gbàdúrà ni. let's pray wo abrahamu gan pariwo nígbà tó fẹ́ rìn lófo ó ní olúwa ṣé màá dẹ̀ lọ lórí ilẹ̀ alààyè láì ní ọmọ bí nígbà tí ìlérí ò ṣẹ. when the promise come to pass in his life. Ah, wo ẹ ń bá wáyé òfò dájú wọ́n á máa fetí gbọ́ ìlérí ṣùgbọ́n wọn ò ní jẹ́ kí ìlérí ó ṣẹ. the hearing promises but won't come to pass. wọ́n ọjọ́ tí ìlérí tó ṣẹ tí a gbà tí sára tí ò wá yóò fọ́ ó wá lè dúró ó ní sẹ́pẹ́ èmi èmi èmi èmi èmi sára sẹ́pẹ́ mo lè sẹ́pẹ́ sẹ́pẹ́ sẹ́pẹ́ mo lè fi ọmú yìí sẹ́pẹ́ mo lè fi fún ọmọ mú ṣé pé mo lè fi ẹ̀yìn ṣé pé mo lè fi gbé ọmọ pọ̀ mọ́rù ẹ̀ padà bá gbogbo agbára tó dúró ti ajé mi àti ẹsẹ̀ tọ́ni àmà rìn ló fonisẹ́ jọ pariwo irú agbára bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀lẹ̀ ọ̀yà kò lánàá ọmọ pé ìrìn àjò fọ́ni nígbà téèyàn bá lọ nídìí Amẹ́ríkà tí ò rí ìkẹta mú tàbí tó ń bẹ lẹ́ríkà Amẹ́ríkà fún ní ọdún márùn-ún bọ́ tó tún ránṣẹ́ lé. and he still sending messages. ó mọ̀ pé rìn àjò òfoni nígbà tí ò sagbara. he embarking on journey of health because he's is tired. òjẹ́jà gbàdúrà. let's pray. wo ìwọ gan tó wà lé gan ó wà bí aláìsí. you are sick you are not existing. ìjẹ́ gbàdúrà ni. let's pray. ìjẹ́ gbàdúrà. let's pray. ẹ pariwo sẹ́. bàbá wo kí n má bàa wáyé òfin sẹ́. for me to make an impact. bàbá mo kọ̀ láti rìn àjò òfin sẹ́. I refuse to embark on journey of health. bàbá bàbá àdá iná pẹ́rẹ́ sínú mi sẹ́. kí n má bàa wáyé òfin. mo kọ̀ láti rìn àjò òfin sẹ́. bàbá kọ́ àdá iná agbára mi máa olúwa fún ẹ sínú mi sá ọyọ dúró bàbá mi o ayẹyẹ odua iná agbára bàbá odua dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ dáwọ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá oya oya bàbá oya bàbá oya iná iná iná agbára bàbá oya bàbá olúwa iná iná olúwa bàbá oya bàbá oya bàbá ó dà bàbá ó yà iná iná olúwa daṣọ ìgbà jésù olúwa wá jésù wo àdúrà kọ́kọ́ rẹ̀ bàbá pariwo bàbá já mi gbà lásàlẹ̀sẹ̀. deliver me tonight. lọ́wọ́ agbára tó gbá mi mú tó ní mi ò ní lọ. the parents we told him and I say na I will have to go. wàá máa pariwo ẹ̀mí mọ́ finá já mi deliver me by fire. wàá máa kán lọ́wọ́ agbára tó gbá mi mú bàbá tó ní mi ò ní lọ. wàá máa kán. You have to. iná ọlọ́run dà ọyọ jẹ́mígbà ọyọ jẹ́mígbà ọyọ àdúrà dà. bàbá iná dà ọyọ jẹ́mígbà ọyọ wọ. iná jẹ́mígbà iná iná iná iná iná iná iná. iná olúwa màsálíà kàfàrù dáadáa ọyọ jẹ́mígbà jẹ́mígbà ọyọ jẹ́mígbà ọyọ jẹ́mígbà ọyọ já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà ọyá já mi gbà jésù olúwa àdúrà yín ó amen. ẹ gbàdúrà níbo ni wọ́n kàn mí mọ́. Where did they nail me? Ẹ̀mí mímọ́ fi iná fà mí yọ. Holy Spirit use fire to pull me out. Màsáàlì Rúkìdá Àyàmàkàbàrú àmà. In the name of Jesus. Ẹ̀yin tí ẹ ń bẹ ní online, ẹ pé àwọn ènìyàn wọlé. Invite people tonight. Àdúrà yẹn ó May your prayer be answered. Ẹ ké. Shout aloud ẹbọ ni wọ́n kàn mí mọ́. bàbá ẹ fi iná fà mí yọ. oyoyoyoyoyoyoyoyoyo ni mo láyé kẹmí wọn jẹ kẹsàn-án. bàbá fàmíyọ fàmíyọ fàmíyọ babawo fàmíyọ mina fàmíyọ fàmíyọ olúwa fàmíyọ fàmíyọ baba fàmíyọ fàmíyọ baba fàmíyọ mina fàmíyọ fàmíyọ ibitaye fàmíyọ fàmíyọ lórúkọ fàmíyọ jésù fàmíyọ fàmíyọ babawo fàmíyọ fàmíyọ fàmíyọ olúwa fàmíyọ fàmíyọ baba lálẹ́ yìí fàmíyọ jésù olúwa wa ẹ tún àdúrà yẹn gbà. pray again. wò mí. look at me. ẹ gbàdúrà yẹn bí akọni. pray like a strong person. ibi wọn kan kálukú mẹ́ni kálukú ti ń bára rẹ̀. where you have been laid that's why you see yourself. ẹlòmíín bẹ lamẹ́ríkà ọ̀ ń bára rẹ̀ lọ́dọ̀ ìyá tó gbérí. in the house of the woman that he once lived with. Oh ẹlòmíì ń bẹ ní London ó ń bára rẹ̀ ní ìlú uh, wọn in his hometown. yàrá oníhòòhò ni wọ́n kẹ lòmíì mọ́. they nail some people down in the room of nakedness. tó bọ́ bá ti sùn á bára rẹ̀ ní òwò. one person uh, is naked. ibi wọn kan kálukú mọ́ náà ló ti bára uh, rẹ̀. that is where he himself. àṣẹjáde sí ọ. authority locate you. ibi ayé fagbára kan ọmọ. we all use power to nail you. iná olódùmarè. fire of almighty God. ó fa ayé rẹ̀ yọ. amen. láàrin. yes sir mama adua a, prayer warrior a eh, woman. màmá kan ọmọbìnrin kan fi ọkọ ajé ń pè lọ́mọbìnrin nígbà tí wọ́n marry. lẹ́nu kọ́ ilé ni wọ́n ṣe got married. wọ́n màmá ọkọ rẹ̀ sọ pé o lè fi ọmọ mi. you cannot marry my son. wọ́n dẹ̀ fẹ́ wọ́n dẹ̀ fẹ́ra wọn wọlé. and they got married. ó bímọ kínní. she gave birth to the first child. ó bí kejì. the second child. ó bí kẹta. she gave birth to the third child. nígbà ó bí kẹta. when she gave birth to the third child. màmá ọkọ wa bá pé. àmúra náà came to meet her. sọ ọmọ pé mo sọ fún ọ pé bọ̀ ọmọ fún I told you not to marry my son. I can't allow you to marry my son. o ò lè fi ọmọ mi o. you can't marry my son. lẹ́yìn ọmọ mẹ́ta. after three children. ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ kú. and the three Three children died all of a sudden. Ìgbà tí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta kú. When they died. Ìyá ọkọ fẹ́ ìyàwó mi fọmọ tiwọn. Gave his son a new wife. Ìyàwó mi bí ọmọ mẹ́ta. The second gave her three children. Ìyá ọkọ fẹ́ ìyàwó kẹta gave him the third ìyàwó wife. kẹta bímọ kan. the third wife gave birth to a child. obìnrin yẹn wá wí the woman later said. èmi náà gbọ́dọ̀ lọ kí n lọ marry. I must go and remarry. èmi ò gbọ́dọ̀ máa bá ayé mi lọ báyìí. I can't continue my life this way. ọkọ rẹ̀ ti wá di wòlíì. her husband became a prophet. òun náà ti di ìyá and she became a prophet. ó wá fún pé. she told him. ẹni tí ọba bá gùn kò sóbìnrin tí máa gorí ẹ̀. whoever a king is living no man gets access. o ò lọ ó ní yá rẹ ti lóhùn ò lè bímọ ó ní ọ wà báyìí náà ni ọ wá lóhùn ò lè wà bẹ́ẹ̀ màmá yẹn kú ọ wá sí Ìbàdàn. came down to Ìbàdàn ó rẹwà lóbìnrin sà. very pretty as a woman. tó bá ti rí ọkùnrin tó fẹ́ fẹ́. if she say marry her. tí ọ̀rọ̀ wọn bá ti wọ̀. if they agree to marry each other. ọjọ́ tí ọkùnrin yẹn bá ti fẹ́ súnmọ́ ọkùnrin yẹn ò ní lè ṣe. met with her the man will not be able to perform like a man. bí obìnrin yẹn ṣe wà títí di òní láì lọ́mọ nìyẹn. and woman is like that till today. o ti fẹ́ pé seventy years. she is close to seventy years without husband or child. ọkùnrin yìí ti bí ọmọ ti fẹ́yàwó kẹta gan báyìí. he has even married a third wife. ṣùgbọ́n ìyàwó ní òní kankan. but these brothers have nothing. torí wọn kan ayé rẹ̀ lẹ́ẹ̀kan. because they know their life. wo ẹ̀kẹ́ àwọn tí ń kan ènìyàn láàánú. these are people they are merciless. kai anything ni wọ́n lè lò láti ka ayé èèyàn mọ́lẹ̀. they can use anything to make someone like that. bó ni wọ́n ka ayé mi mọ́. here they name my life too. bàbá my father. ẹ fọ ayé mi yọ. out my life. ọyọyọyọyọyọyọyọyọ. bàbá o. bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá bàmíyọ bàbá ọya ọya bàbá bàbá bàbá bàbá ọya bàmíyọ olúwa bàmíyọ bàbá bàmíyọ olúwa bàmíyọ olúwa olúwa wà mí yọ bàbá bàbá ọ̀yà bàbá wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ olúwa wà mí yọ jésù olúwa wá ní ọjọ́ náà a sí èso tá a kà mọ́ bí igi tó le nípò a ké igi yẹn lulẹ̀ yóò ṣubú ẹrù ara rẹ̀ láàmú o torí olúwa ti sọ. Mo gbàdúrà. I pray. Gbé ọwọ́ méjèèjì sókè. Lift up your hands. Àdúrà mẹ́ta péré máa gbè. Ah. Ibi tó le tí ayé kan ọmọ. The strong place where you been nailed. Táyé rẹ fi dúró lójú kan. The place that is stagnant. Oh ọwọ́ Olódùmarè. The hand of Almighty God. Ó fayé rẹ yọ. Ah, amen ọwọ́ Olódùmarè ó fayé rẹ yọ ọwọ́ Olúwa ó fayé rẹ yọ ẹgbẹ́lẹ́ kejì pray the second prayer point fún mi ní ìṣẹ́gun lọ́nà gbogbo give me victory in all ramifications of life Olúwa wípé the Lord said Bíbélì wípé Olúwa sì fún Solomon ní ìṣẹ́gun yí káàkiri in all ramifications of life ní ìjọba rẹ̀ during his king. Hmm. wome tó o bá ti ní ìṣẹ́gun lọ́nà gbogbo ó ṣeéṣe kéèyàn lọ́kọ kó tó máa dààmú lórí ọmọ ó ṣeéṣe kéèyàn òbí mọ kọ́mọ ó tó mọ̀ fún ní pírọ́blẹ́mù ó ṣeéṣe kọ́mọ ó mọ̀ fún yàn pírọ́blẹ́mù kọ́kọ́ mọ̀ fún yàn pírọ́blẹ́mù ẹlòmíì níyàwó ìyàwó fún ní pírọ́blẹ́mù ẹlòmíì níyàwó ìyàwó ò fún ní pírọ́blẹ́mù ọmọ ò fún ní pírọ́blẹ́mù ṣùgbọ́n ọ̀nà ọ̀la fún. But so it's not victory or ramifications kò ní ìṣẹ́gun lọ́nà gbogbo. he doesn't have victory on ramifications. ẹ̀yin bàbá ayérayé tẹ́ jókòó yẹn dìde gbàdúrà yìí o. be on your feet and pray. And ẹ̀ǹdẹ̀ eh, torí kí ni àwọn ẹ̀gọ́ yìí kejì èèyàn dáyàn mọ̀ ìṣẹ́gun lọ́nà mélòó. victory all ramifications of life. lọ́nà gbogbo. lọ́nà lọ́nà mélòó. all ramifications. ọkùnrin kò tún bọ́ọ̀mì òjò rìnnà rí òjò ẹ̀yọ kìnnìkan ẹ̀yọ kìnnìkan kẹrọ ojú yìí náà. àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ni ẹ gbé ọwọ́ yín raise up your hands. yóò dà fún yín. it's about with you. ẹ gbé ọwọ́ sókè sá. lift up your hands. fún mi ní ṣẹ́gun. give me victory. lọ́nà gbogbo. in all ramifications. oyoyoyoyoyoyoyoyo. lọ́nà gbogbo fomene sago lọ́nà gbogbo lọ́nà gbogbo lọ́nà gbogbo lọ́nà gbogbo lọ́nà gbogbo lọ́nà gbogbo lọ́nà gbogbo lọ́nà gbogbo fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fomene sago fún mi Yes. Oluwa. Olúwa wa. Oh, balẹ̀gẹ̀ ọgbàdúrà yẹn bọ́ yóò kọ nírú ọ sórí ìṣẹ́gun lọ́nà gbogbo. victory or ramifications of life. Námánì. Námán. olórí ogun Syria. the captain of Syria. nípasẹ̀ rẹ̀ la ṣẹ́ ogun we conquered Olúwa sì fún ní ìṣẹ́gun ṣùgbọ́n àdẹ́tẹ̀ he was a leper so kò ní ìṣẹ́gun ní ọ̀nà gbogbo in all ramifications of life in all ways. ó ṣẹ́gun nípa tara ṣùgbọ́n ogun jà òun gangan nínú ẹ̀mí. he conquered physical battle but he was a victor of battle in spirit. kò sẹ́ẹ̀sà ìṣẹ́gun lọ́nà gbogbo victory always. samuel samuel ó sì di olórí ní ilẹ̀ náà ṣùgbọ́n àwọn ọmọ samuel yà aláìgbọràn kò ṣẹ́gun ní ọ̀nà gbogbo in all ways sọ́ọ̀lù ó débi kan kò ó ìgbà tó débi tó ti bẹ́ẹ̀ tó ẹ kó ti gba òróró ìkẹyìn ọ̀sẹ̀gun lọ́nà yẹn ó fẹ́ẹ̀lì éèlì ọgbọ́ràn sí olúwa lẹ́nu ṣùgbọ́n àwọn ọmọ éèlì àwọn ọmọ tó burú ni o éèlì ọ̀sẹ̀gun ní ọ̀nà gbogbo ìṣẹ́gun lọ́nà gbogbo sà bọ́ọ̀ bá ti ṣẹ́gun lọ́nà gbogbo wàhálà ní sà ẹ tó àdúrà yẹn gbà bàbá ẹ fún mi ní ṣẹ́gun lọ́nà gbogbo ní gbogbo ìyà mo fẹ́ ìṣẹ́gun ẹ fún mi ní ìṣẹ́gun ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Fún mi ní ìṣẹ́gun. Baba, Baba, Baba. yọ yọ yá bàbá bàbá bàbá fún mi ní ṣẹ́gun lọ́nà gbogbo lọ́nà gbogbo ní àgbogbo lọ́nà gbogbo ní àgbogbo ẹ fún mi ní ṣẹ́gun bàbá ẹ fún ní ṣẹ́gun ẹ fún ní ṣẹ́gun ẹ fún ní ṣẹ́gun ẹ fún ní ṣẹ́gun ẹ fún ní ṣẹ́gun ẹ fún ní ṣẹ́gun ẹ fún ní ṣẹ́gun ẹ fún mi ní ìṣẹ́gun ẹ fún mi ní ìṣẹ́gun ẹ fún mi ní ìṣẹ́gun ẹ fún mi ní ìṣẹ́gun rí ẹni tó lówó ṣùgbọ́n tí ò nípa tàlàfíà. Haven't seen a rich man that is rich without a good health. Mo gbàdúrà. I pray. Gbé ọwọ́ méjèèjì sókè o. Lift up your two hands. Amasade Kerudaya. In the name of Jesus. Ìṣẹ́gun lọ́nà gbogbo. Victory in all ramifications of life. Ìṣẹ́gun ní àgbogbo. Victory in all ways. Ó wọ inú ayé rẹ lọ. Amen. In the name of Jesus. Ta ń sàmì? Who is saying amen? Ìṣẹ́gun ní àgbogbo. Victory in all ramifications of life. Ìṣẹ́gun lọ́nà gbogbo. Victory in all ways. Mo gbàdúrà. I pray. Ó wọnú ayé rẹ lọ nígbà kẹta. I utter the third time. Ìṣẹ́gun ní àgbogbo. In all ramifications of life. Ìṣẹ́gun lọ́nà gbogbo. Always. Ó wọnú ayé rẹ lọ ìgbà kẹrin rẹ o ìṣẹ́gun ní àgbogbo ìṣẹ́gun lọ́nà gbogbo ó wọ inú ayé rẹ olúwa sì fún dáfídì ní ìṣẹ́gun yíká kiri mo gbàdúrà gbogbo àwọn tó orí tó gbó kọ wọn nù bíbélì wọn gba ìṣẹ́gun yíká kiri ọ̀gá gba ìṣẹ́gun yíká kiri ọ̀gá gba ìṣẹ́gun yíká kiri ọ̀gá gba ìṣẹ́gun yíká ọ̀gá gba ìṣẹ́gun lọ́nà gbogbo ọ̀gá gba ìṣẹ́gun lọ́nà gbogbo lórí ohun tó ń ronú lé gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun gba ìṣẹ́gun.

ògo fọ́rúkọ olúwa ẹ gbàdúrà kẹta. pray the third one. ṣé ẹ rí ẹ̀yin tí ẹni wọ́n scam yìí. you that you are saying you have been scam. ẹ̀mí ẹ̀gbọ́n náà ni o èmi kọ́ o ẹ̀yin lẹ́ẹ̀mọ́ bí tẹ́ torí bọ̀tán ti ń gbà yín o tojúmọ́ ni mò ń sọ. I announce it every day. kòtẹ́nìkan bá ń wà lọ́nláì. ìsọ ìsọ náà. tọ́ba sọ pé ẹnìkan tó sẹ́ndì mẹ́sẹ̀jì kó ń the owó bí káwọn scam òun. tọ́ ọba mọ̀ mi dáadáa. you don't know who I am. kọ́kọ́ wo prógáàmù mi lóṣù mẹ́ta kó wo olóyìn àti mọ̀jẹ́ náà. to know the kind of person I am. wàá gbàdúrà nú ẹ̀mí kó tó máa kó tó máa darapọ̀ mọ́ wa dáadáa. before you join us. pé olúwa ṣé wòlíì mi ni àbí wòlíì mi kọ́. tí ìbá ti jẹ́ wòlíì ẹ jáde kó lọ́nláì padà kú mẹ́. wò mí sà èmi ń ṣe pásọ̀ tí máa sọ pé lọ sẹ́ndì owó bí kan o. tá a mọ̀ gbowó lú ẹ̀. is that where I got the money from? àbí mo ní kẹ́nìkan lọ gbowó wá ní èmi èmi máa ń bá tèmi kí màá ní náà bá gba èmi kọ́ o tó èmi náà ń káàkiri mọ̀ ń bẹ lọ́nkiri o tó èmi ò ń ṣe pásítọ̀ lọ mówó wá lọ mú kiri wá lọ́bìrì dáadáa bí àwọn tí ń bẹ lọ́nà àwọn sọ àbí ta ni nínú yín tí ọ wá bí Ìbàdàn wàá gbàdúrà tí ń lọ tí mo fún lóòró tí mo ní kọ́ lọ sanwó òróró. and I gave arrangement to and house to pay money somewhere. Eh? Have I ever done it before? àbí ta ló béèrè òróró tí mo ní òsì. Is that what I for arrangement and I said that we don't have ta ni wọn wá fún mi tí mo ní ọlọmọ owó wá tó tó bá tọpẹ nìkan gbọ́ ojoojúmọ́ ni mo ń sọ ah, ìwọ lọmọ bó ṣe bọ ọwọ́ bóyá bóyá bóyá ọjà àwọn kan lówó tí wọn wá wọ wọn wá bẹ náà ti ọgbẹ kọ sáàmì kan ni kéèsì látọ̀dọ̀ mi o uh, èmi tẹmẹ kẹmi ó kọ ọmọ oko ó máa béèrè owó ní sọmọ oko lẹsùn sùn tí mo ti jẹ tiẹ lè jẹ ìrántí béèrè owó máa ń ràn mọ oko bí mo send the friend request ní tí open facebook lónìí tí ìwòwò lónìí látàárọ̀ mo sì ń padà sí programu ni mi tí sùn látànà ọ̀kan ló tún gbọ̀n mi tí ìfojú lóorun láti alẹ́ àná mi tí sùn dídì sí tó kò dẹ̀ sí ọkọ̀ díẹ̀ kò sí ọkìnrin uh, pé kíní kan mo tún bẹ̀rẹ̀ àdúrà mo tún bọ̀ mí eléyìí mo tún bọ̀ bí programu mi ni màá dá mẹ́sẹ̀gì ànánábì ànánábì four thousand mẹ́sẹ̀gì lálẹ́ yìí ó di one lóru kí n tó parí dídá mẹ́sẹ̀gì nígbà bá dá mẹ́sẹ̀gì tán ní màá sẹ́ẹ̀ tó gbàdúrà di four lóru màá ka báyìí di six padà tó táìmù wo ni mo wá fẹ́ máa sẹ́ndì pé kọ́ owó kọ́ owó èmi náà èmi mò ń gbé gbòòrò ẹni gboko máa náwó ni hmm. èmi tó máa bẹ lọ́ọ̀mí náà màá kó fẹ́ni márílẹ́gbẹ̀ẹ́ mi pé wọn náà tó máa mú lọ kí lọ́kì mi ìwà eh, mọ́tò káàkiri wà kankan mo ti ti mọ̀ lẹ́kì mo bá ti jókòó bí mo jókòó sí àní kí n sáré gbé mọ́tò ọ̀lọ́ọ̀bì kan bí mò ń gbọ́ ọ̀kadà wá bì january ọdún yẹn ọ̀kadà mò ń gùn wá bí february ọ̀kadà mò ń gùn wá ebi kejì ní nǹkan tí ó gbé mi kọjá lẹ́sìpẹ́sì ni kí n dẹ̀ débi mò ń lọ. ẹ̀yin owó ń bá bá èmi ò ní kankan mi ò dé pásán pásítọ̀ kọ́ lè mi kí n gbàdúrà kágbára ọlọ́run lè mi wá káàkiri kí kí àwọn tọ́lọ́run mi sí kó lè bá pé wọn very simple tó ayéde ò lé tó gbogbo yẹn o bá gbàdúrà fún ọ bọ́ bá lówó lọ́n fún ọ ẹ̀rọ mi bá dẹ̀ ní èmi náà sọ fún ọ pé àti máa lọ́n wo ni kò ní mú mi sí èmi náà ni bí bá dẹ̀ ní ṣe bí bá ní lónìí òní má ṣe ń jọ mi so ayé tèmi bẹ́ẹ̀ mi ti ń bá tèmi kìlọ̀ so má bínú ìwọ tó ọbọ ọwọ́ má bínú èmi náà ti bọ ọwọ́ rí o má mi ní kí n kó owó láàrin bí ìgbà tí ìwọ náà bọ́ sọ́wọ́ mo kú mo gbé mo dáràn tó má mi ní kí n kó owó bẹ́ẹ̀ ni dà má mi ó lè gbá wọn. she was due. wọ́n wá kówó tó kù sọ́wọ́ mi àtọ́lẹ́lẹ̀ mi náà. wọ́n wá ní kí n lọ san owó yẹn fún ẹni tí ó ta aṣọ ọdún fún wa. owó yẹn bá yẹn lọ bíi seven thousand aṣọ ọdún àwa mẹ́fà. the cloth of new year for six, six children. christmas ọmọ àtàtù àǹkárá àti káfáàsì seven thousand ọmọ tóbi thirty thirty something years ago Thirty years ago. sẹ́ẹ̀rí bí mo ṣe ń bọ̀ ọlọ́run bá jẹ́ ṣe kò ń gé àwọn kan mo bá ní olúwa ṣe bó ṣe é ṣeré owó tí wọ́n jí gbé lọ lára màmá mi àṣẹbi tí ti rí rèé àwọn yẹn ní màá ṣe mú eléyìí lọ́jẹ́ eléyìí lọ́jẹ́ eléyìí lọ́jẹ́ eléyìí lọ́jẹ́ eléyìí lọ́jẹ́ eléyìí tí eléyìí tí eléyìí lọ́jẹ́ ó ti ṣẹlẹ̀ tí wọ́n náà rí ìwọ́rọ̀ ọdún ní tiẹ̀ fún ọlọ́wọ́ ọlọ́pàá ọ̀bọ̀ mu w wọ́n bí ọ̀rẹ́ rìn nítorí wọ́n mọ̀ ìfọ̀tí náà tó fọ́ mi. wọ́n jọ jẹ fọ́tí kó mẹ́. ẹyin ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ lónìí wọ́n fi lẹ̀. ẹgbẹ̀rún mẹ́wàá lọ́wọ́ ọ̀gá mi ti ẹ̀ ní wọ́n. ọmọ lọ́gà ọ̀daràn lọ́gà. mo mèrè. <laughs> Ah. akínní ìburúsà. lórí ah. ìgbà tí mo kọ́kọ́ fowó sí i. yes sir. mo kọ́kọ́ fi one thousand sí i. I put one thousand out there. mo jẹ one thousand. I won. ah mọlẹ́gbà. I say now I started. wọ́n kàn tún sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tún wọ́n kó three thousand sí I put three thousand there. lẹ́ẹ̀kan náà. ẹ gbẹgbà tí mo ti jẹ one thousand padà tó wọ́n ti wọ́n one thousand naira. wọ́n kó three thousand sí I put three thousand there. wọ́n wọ́n kàn kai no money. wọ́n tó ní kí n fi two thousand sí ní. this time she try with two thousand. sọ wọ́n pé owó kù. yes sir. owó pé o tó ti di eight thousand tẹ́lẹ̀ o kù five thousand lọ́wọ́ mi. yes sir tọ́ kan po two thousand sí padà ní. I drop two thousand naira. mọ́ tó jẹ́ two thousand. Then I want two thousand. ọdún èlò padà. make it how seven thousand sábà bóyá máa lọ. yes. wọ́n kàn ní ọ̀gá. àtàrà àwọn náà ní ń gà mí. yes yes seven thousand people. ọkàn ní ọ̀gá. master. fi owó fi owó sí kó fi sí ọba bẹ̀rẹ̀ sí padà máa fi hàn ọjẹ fi seven thousand sí kó jẹ fourteen thousand mo ní à owó tí ìyá mi tẹ́ ń gbé lọ lára ìyá mi àtọwọ́ mi ni ó ti padà mo kàn kó seven thousand sí ni owó kàn ní lọ ni wọ́n kàn ní sọ ní aago àbó ní jẹ́ẹ̀nì kóòtù fi tá wọ́n kàn ní orí ìyá mi bí mo ti padà lẹ́nu. I went back home. Ah. Hey, Èdè bí aláṣọ. I didn't go to any. Mami mi ní bọ́ọ̀ ni mo ní mo ti káṣọ bá I said I'm giving to the parents that will see it. Mo ní mo ti kówó bá aláṣọ. I paid the money. Aláṣọ bá lọ òwòrò owó mami mi bá gbé mi lọ bẹ̀. Aláṣọ nítorí Jésù mo ní òkòwò wa. I said I didn't bring money. Mami ní bọ́ọ̀ ló ṣe wá sọ́wọ́ mo nígbà tí mo rí tẹ́ ẹ sọ́wọ́ nù mo wá ara àwọn eléyìí jẹ èyí ọ̀jẹ̀ mo rò pé àwọn ni. Láti ọjọ́ yẹn tí n bá ti rí wọn rò rò dùn máa sọ pé àwọn wèrè thirty five years ago rè o. Me too ten thousand naira ten thousand ní tiẹ̀ gbà mí sà fẹ́wọ̀n fi ránṣẹ́ ní àgbowó rẹ̀ mo fẹ́ lọ tó fóònù ṣe ni ọbẹ̀ lọ tó fóònù ṣe ọba rí fóònù gidi ọba rí fóònù kan bá ní ko ten thousand naira ọba kò lórí fóònù mo sì mú ọlọ́run mú ọ mo tó jẹ fọtí ọlọ́run mú ọ inú mi dùn bàjẹ́ ní ẹ̀fẹ̀ gbọ́n ah. ẹ kẹ́ I can't forget ẹgbẹ́ yọ kan Jesus Christ ẹ̀mí tí wọ́n ràn lọ́wọ́ ọyá wọnú mi wà hmm. ẹ̀mí tí wọ́n ràn lọ́wọ́ ẹ̀mí tí wọ́n ní bò mo ṣe délé bó ní ṣe ń délé mo rìn díẹ̀ délé mo rìn lọ́lé náà ni ndèrè èbú wà á máa sọ ẹ̀mí tí wọ́n ràn lọ́wọ́ ọ̀yà wọnú mi wá mo fẹ́ gbàrà lọ́wọ́ ẹ̀mí tí wọ́n ràn lọ́wọ́ ọ̀yà wọnú mi ọ̀yà wọnú mi ọ̀yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀ yọ̀. One of moment, one of moment, one of moment, one of moment. Masada yani maruakaba. Amasa lika bada. Oya, oya, oya. Wano me, èmi tí wọ́n ràn lọ́wọ́. Wano me wa, wano me wa, wano me wa, wano me wa, wano me wa. Èmi tí wọ́n ràn lọ́wọ́. Èmi tí wana ràn lọ́wọ́. Èmi tí wọ́n ràn lọ́wọ́. Èmi tí wọ́n ràn lọ́wọ́. Èmi tí wọ́n ràn lọ́wọ́. Èmi tí wọ́n ràn wa sẹ́ẹ̀rí tí máa ń dùn mí hmm. ní kéèyàn máa fi àṣírí ara ẹ̀ pamọ́ ṣe mọ̀ pé àwọn táwọn náà bọ́ síbẹ̀ ní online tí wọ́n gbá bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń tàgbé dáàdì don enter one chance. exactly. wọ́n wá ń sọ pé mo wọ one chance kálukú wọ́n ń tẹ̀bẹ̀ pé dáàdì don enter one chance. you see. ebi wọn náà ti ṣe rí. you done it before I saw you orí. I saw yes I saw most of them. gbogbo ẹ lọ mọ rí. yes sir. wọ́n golo wọ́n ra water ní laptop. water. bẹ́ẹ̀ ni wọ́n ti gbénu kẹ́ẹ̀gì. water. bẹ́ẹ̀ ni water. Òṣòdì nìyẹn wà. Ah. láìdé ló kó sí ẹ lọ́wọ́ owó ta ni ọlọ́fẹ́ra fi kà wá. káì. láìdé lababa lababa. a nìkan sàmì ẹ̀mí ìrànlọ́wọ́ ọ̀wọ́nú ayé rẹ lọ. amen. amen. wọ́n mi ṣé kí close ni àbí bèbí tí ń rẹ́rìn ìtọ́ fẹ́yìn ti jẹ́ débè bí ni kí close ni ó rẹ́rìn ni àbí ok ẹ jẹ́ àgbàdo àyẹ̀lẹ̀ kan ti tọ́ ẹ bọ́ ni close ni close ni sórí. So, ẹgbẹ́ ẹgbẹ̀rún èèyàn ní déwájú olùrànlọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n ràn lọ́wọ́ ẹ̀mí tó bá ọ débi tó o ti fẹ́ gbà kan ní ọ̀sán tó o fẹ́ gbà wò mí ọ̀gá ẹ̀mí ni ìrànlọ́wọ́ wọ́n a máa fi ìrànlọ́wọ́ bẹ èèyàn ẹnìkan sì kọ́lí báyìí wọ́n sì ní fún. ẹgbẹ́ wọ́n sókè sàmà. lift up your sàmà. Huh ẹ pe jésù. call the name of jesus. ìwọ ẹ̀mí tí wọ́n ràn lọ́wọ́. you spirit of air. èmi ni ràn lọ́wọ́ kan. and the next one to receive it. wọ inú mi wá. come inside of me. wọ inú mi wá. enter my life. ọyọyọyọyọyọyọyọ. ẹ̀mí ràn lọ́wọ́ wọnú mi wọnú mi. ọya ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi ọya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi wọnú mi ẹ̀mí ìrànlọ́wọ́ oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya wọnú mi oya oya wọnú mi oya wọnú mi oya wọnú mi one, mi one, mi one, mi one, mi one, mi one, mi one, mi one, olúwa one, ṣé one, yẹn one, sí. one, sir. one, ju one, lẹ́ẹ̀kan one, please one, again. one, irin one, rí one, fún one, mọ́. one, rìbí one, sí one, ẹnìkan one, òpó one, mo one, mú. one, ah. lọ́ọ́ one, ọba one, mo one, nẹ́ẹ̀tì one, ó one, pẹ́. it's been long thirty something years. nígbà tí wọ́n ní mo kú mo gbé mo dáràn dé. amen amen.

wọ́n lé owó ni mo ní kí n mo fẹ́ fi ṣe. what do I want to use it for. mo ní bí sí olúwa mo fẹ́ bowó ṣe bàbá wọn náà kó bowó wa. if you like if you please ask somebody. bí a bá sì mowó wa kò tí ì rẹ̀ dì ni. yes. tó mo ní tí olúwa mo fẹ́ bowó ṣe fi mí lẹ̀ ń tèmi ẹ jẹ́ kí n máa béèrè agbára. agbára bá dé ogun àwọn tọ́ràn mi tí ọ̀sẹ̀ gbogbo wọn bá sẹ wọn sì omi lóore ju mmm àwọn gánda jẹ mmm lọ torí wọn tọ́jú mi wọn tó sọ fún mi pé ẹ má bínú fún tí mo fún yín. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ń bèrè agbára tágbára bá dé àwọn mi sí òní jagun gbogbo bá ṣe fún wọn wọn ṣe gbogbo nínú rọrùn ìní máa ranjú wèrè béèrè owó ẹ gbà lẹ́ẹ̀kan sí yẹmi gbàdúrà ọ pẹrẹsẹǹtì ikùn lọ dáwọlé ọlọ́wà bí ọwọ́ gbàdúrà ikùn sì yọ níjọjúmọ́ ó ti lọ́wà bí ó ti bẹ̀rù ọlọ́run torí ọlọ́run èmi sì ẹ gbọ́wọ́ yín òkè èmi sì ń gbẹ lójoojúmọ́ ìwọ sì ń sẹ́ra ó sì lọ wà ní káàpù kan wá gbàdúrà ó dẹ̀ bẹ̀rù ọlọ́run ẹ gbọ́wọ́ yín òkè. Mon friends. Uh, I saw you eating porridge. Porridge. Mama tọ̀rọ̀ Yínká o. Abo ẹlẹ́ta. Àní Yínká tó ra kúlà tí fi ń jẹ ní tóògèètì. I saw him. Yes. They snap it. Yes, I saw the picture this afternoon. Yes, bring it out. Bring it out. Bring it out. That is. That is. I, I saw it. Yes. That you see very big plate. So, so good amen. O Tobi. <laughs> Ah, yes. Ah, don't I saw it not quite. Oh, we have a one program. So, yes, it is true. I saw it. Oh Ogo, Ogo, Ogo, Egidi Pupa. Jesus Christ. <laughs> Yinka. Very, very big play. Ah! Pastor Eleba, ẹgbẹ́ wọ ní òkè. League champions. Ọmọ Mota, ẹ gbà mí ẹ̀bà rẹ o, akasu ẹ̀bà Jésù Kristi, ẹ̀bà lọ tóbi tó báyìí, Jésù Kristi. Fúkàtẹ̀bánì, àtẹ̀múta, àtẹ̀jà kíkà. Jesus Christ. Ah, ẹ̀bà ń pọ̀. Dẹ́mi náà mọ òde rẹ̀. Jésù Kristi, ẹ̀bà rẹ o pẹ̀lú bọ́tú wọ́tà. fùfú àtẹ̀bà máa ní. ayé ọlọ́ba rèé jésù kristi. láàrin yes sir. fùfú àtẹ̀bà máa ní. ayé kan náà ò jù báyìí lọ sà. Ah, láàrin wàhálà máa wà. ó sọ lẹ́ńkẹ́jọ. yínká. Ah, ah. bàbá. ẹ̀yẹ yẹn burú bò lẹ́sẹ̀ yá. fùfú àgbàdua fún abba fada. ẹ lọ rí lọ́wọ́ gbà ẹ tá fẹ́ dọ́gbọ́n kí n kúrò lọ́la kí bá tèmi lọ ẹ lọ rà ánú gbà. l'homme mbangu ben ben. <laughs> ọ̀dà fùfú àtẹ̀bà pọ̀. Ah, ẹ̀bà pọ̀. pẹ̀lẹ́jà kíkà ìmọ̀ta. oh my god pásítọ̀ yìí nídìí kí gbé sórí páànù kí dè má bẹ̀ fọdún kan. mo gbàdúrà ẹ ra àánú gbà. o ti rẹ́rìn-ín ah. o ní sọkún lẹ́lẹ́ ayínkúsẹ oúnjẹ fọ́ orí ẹ mọ gbàdúrà bẹ yẹyẹ ẹ lọ gbàrà lọ́wọ́ mọ tó ẹ never. Ah. abájọ lẹ́kọ̀ọ́ tó bẹ̀rẹ̀ tálẹ̀ yìí ni abájọ bọ́tà ni pé egun rẹ̀ rán ní sẹ́ ẹgbẹ́ báyà ẹgbẹ́ báyà fún gbogbo ẹ̀ àti ẹ̀bà àti tẹ̀mọ́ ni. lómi tútù ah. ayé ẹyin yóò dìde ayé ẹyin yóò dìde Yínká àmọ́ tó yẹ ń ṣe fún ọ. Ah ó ká gbé ọlọ́gbọ́n Sambisa kọ́ lọ́mọ dago pé ẹ yí padà ẹ má ṣe Boko Haram mọ́. bàbá ẹni tí ò jata. ayé tí ò jata mama para rẹ fufu àtẹ̀bà. mixture combination superbo. sẹ́ẹ̀rí inú gbogbo àwọn pásítọ̀ mi pásítọ̀ ẹ̀ lọ́jẹ̀ ń jù uh-uh. abọ́ rẹ́ẹ̀sì méjì ní ń jẹ lẹ́ẹ̀kan tó bùkátà mi ni ó ara tí mo náwó títí mo fi ní ìlówó lọ lóore o ẹyẹ ah. yẹ gbàdúrà ràn lọ o ah. mo ní bùkátà o ẹ ra ànúgbà ẹ ti rẹ́rìn ẹ gbàràn lọ́wọ́ ẹ gbàràn lọ́wọ́ abó bó ṣe ṣe gèlè tè ni. Ah, ẹja borí panla. pásítọ̀ bá ń sè wá náà pásítọ̀ eléyìí lè para rẹ̀ lórí. Ah, ah. bọ́tù wọ̀tà ló tún tutù lórí. láàdì kìíní tóbi pọ̀ bó lọ tètè ẹja méjì tó ní ẹja alárànrè káì ọmọta. àtọ̀báyé ṣe gbà. Jesus Christ. ẹ gbọ́wọ́ yín lé orí ẹjẹ́ ń túre fún yín. Jesus Christ. Yínká. òkèlè tóbi o. Yínká yínká mọ para rẹ o ah, <laughs> mọ súre ẹrù Ọlọ́run bàmí gbogbo àwọn yínká ni máa jẹun Jesus Christ àwọn yínká yes sir àwọn Bímbọ́lá ah. wọn máa jẹun débi pé mọ súre ẹ rà ànúgbà bẹ́ẹ̀ bá bẹ yan àwẹ̀ ẹ má yàn fún Bímbọ́lá. bẹ́ẹ̀ni ẹ má yàn fún Bímbọ́lá hmm. ẹ má yàn fún ah. ẹ má yàn fún mọ gbàdúrà ẹ gbà ẹ gbà ẹ gbà ẹ ti rẹ́rìn ẹ máa gbàrà lọ́wọ́ ẹ ti rẹ́rìn ọ̀rọ̀ ẹ̀rín kọ́ wọnú ayé ọ̀rọ̀ ẹ̀rí kó wọnú ayé yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí yẹn ẹ gba ẹ̀rí gbogbo lẹ́tà ayọ̀ ayọ̀ tó ti há olúwa gbé jáde lẹ́tà ayọ̀ tó bọ́ olúwa gbé jáde ọyẹ ẹ gba lẹ́tà ayọ̀ ẹ̀yin tẹ́ ń ṣàìsàn ẹ gba àlàáfíà o ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà ẹ gba àlàáfíà gbogbo ẹ̀yin tẹ́ ń retí ọ̀rẹ́ kan ó yẹ lọ gbà á ẹ̀yin tẹ́ ń retí rẹ̀ kan ó yẹ lọ gbà á ẹ lọ gbà á ẹ lọ gbà á ẹ lọ gbà á ẹ lọ gbà á ẹ lọ gbà á gbà ẹ lọ gbà ẹ lọ gbà ẹ lọ gbà ẹ lọ gbà ẹ lọ gbà ẹ lọ gbà ẹ lọ gbà àdúrà rẹ gbà ògo fórúkọ Olúwa ògo fórúkọ Olúwa ògo fórúkọ Olúwa ẹ jókòó yọ̀ǹda fún yín. nǹkan dé. Hmm láìdé ẹ̀yà pọ́ọ̀tù fún o ibi ilé ń bá bọ̀ yìí ẹ fẹ́ máa tẹ̀bà sínú mọ́tò kan kó kún tí wọ́n máa parí. pásítọ̀ jẹ̀bàyó ó hmm. kọ tuntun tó gbanú pásítọ̀ jẹ̀bàyó so your your name is Yinka alias jẹ̀bàyó hmm. so bó ṣe jẹ́ nu ìrànlọ́wọ́ help ìrànlọ́wọ́ ò lórúkọ méjì. help have no other name. ìrànlọ́wọ́ ni ìrànlọ́wọ́ yẹn. help is called help. Uh, o pé. you are incomplete. ìrànlọ́wọ́ ló lè mú ọ pé. it's hard to make to be complete. a dá ènìyàn ládàá pé. there is nobody that is complete that ever been. gbogbo tí Ọlọ́run dá. all that God created. àṣẹ ló fi dá. he made his authority. ṣùgbọ́n gbọ́ dórí èèyàn. when he calls human being. o lè lo àṣẹ fún ènìyàn. he gave his authority to create human being. ìdí tí òfin lè lo àṣẹ ni pé kò parí iṣẹ́ ayé. he didn't finish the work of the earth. tó fi padà sí ọ̀run. before he went to heaven. àwọn iṣẹ́ tó kù. the other way. èèyàn ni ó kò lé lọ́wọ́. he wanted to be human being. ẹni tí ó sì kó nǹkan lé lọ́wọ́ ó gbọ́dọ̀ pe ìrànlọ́wọ́ láti dá kí ojú ó lè wò láti mọ tí wọ́n fi ṣe ìdí tó fi pe àwọn tí ń bẹ lọ́rùn nù pé ẹ wá ẹ jẹ́ ọjọ́ ènìyàn láwòrán wa ó pe Jésù ó pe ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ fi ọkàn lẹ̀ Jésù fi ẹ̀mí àti ẹ̀jẹ̀ lẹ̀ Ọlọ́run gangan ló fi yẹ̀pẹ̀ lẹ̀ tó fi mọ ènìyàn wọ́n sì fi gbé ènìyàn ró lẹ́yìn ìgbà tí wọ́n dá ènìyàn tán ènìyàn rìnrìn àjò ayé lọ ó olúwa torí pé ènìyàn ò lè pẹ́ bí ọba rẹ nìkan tí ọmọ rẹ lọ́wọ́ ọdẹ padà pé kò dáa kí ọkùnrin nìkan dáwà èmi ó ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ very simple o lè complete. you are incomplete. àwọn sẹ́tọ̀kù tọ́lọ́ngàn parí tó fi sọ́wọ́ èèyàn àwọn ní à ń rọ irin à ń rọ mọ́tò à ń ṣe plane ó kó ọpọlọ yẹn sórí èèyàn láti máa ṣe finishing work. to do the finishing work now èmi ò ṣe olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ láàrin bàbá ń yà lọ bí olùrànlọ́wọ́ kí la fẹ́ sọ nípa olùrànlọ́wọ́ ìyàwó ẹlòmíì adàbí olùrànlọ́wọ́ ni ọkọ ẹlòmíì adàbí olùrànlọ́wọ́ ṣé olùrànlọ́wọ́ ò ti dolùgí ọwọ́ dànù báyìí. is your helper not cutting off your hand right now hand cutter olùrànlọ́wọ́ sí ò ti di àjàgà sọ́wọ́ báyìí. is it not na ìjókòó liability. kí là ń pè lólùrànlọ́wọ́. who is called an helper báwo ni wọ́n ṣe ń bá olùrànlọ́wọ́ tiẹ̀ rìn. how are you keep coming with your jẹ́ kí n ṣàlàyé lórí ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ tí màá rí. you that yet to get married. àwọn ọ̀dọ́ kan bẹ. there are some youth. adá wọn wọn complete. they are they are complete. at the age of twenty six years. when they are twenty six years. wọ́n ti máa lówó lọ́wọ́. they begin to make money. àwọn kan. there are some people. wọn ò pé. they are not complete. àfi ọjọ́ tí wọ́n bá tó níyàwó lé lára tó le tù wọ́n. that is when they can be relieved and comfortable. adá àwọn bẹ́ẹ̀ ni. they are created that way. egungun wọn ò gbó. their bone is not that. ohun tí ó mẹ́gungun wọn gbó ni egungun obìnrin. is the bone of the woman. egungun wọn bá pàdé gbogbo obìnrin ni ó ní ìgboyà ìgboyà tẹ ego wọn ni ó fa ire mu bọ́bá ti lè fa ire mọ́ra nígbà yẹn ìrànlọ́wọ́ máa jáde fún wọn ṣé wá rí àwọn yẹn wọ́n máa pín ọmọ forty years wọ́n ní mari wọ́n máa béèrè pé why tẹ́ ẹ̀ mari wọ́n ní àwọn ò tí ì lówó lọ́wọ́ ìgbà táwọn bá tó lówó làwọn tó mari á dá àwọn pé ọjọ́ wọn bá níyàwó lé nìrìn àjò wọn tó lè máa yí padà. their journey will change and experience transformation that is one. olùrànlọ́wọ́ kan nìyẹn. that is the giving helper. Hmm. wàá gbọ́ mi dáadáa. now listen up to me. kèé ṣe olùrànlọ́wọ́ tó bá fẹ́ fẹ́ yàwó ka bíbélì rẹ dáadáa ọkùnrin kì í fẹ́ yàwó sílé bàbá rẹ̀. it is not good for a man to marry a woman. torí èyí lọmọkùnrin ó ṣe fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀ yóò sì fara mọ́ aya rẹ̀ ọ̀pọ̀ gbéyàwó tó dàrú lónìí torí àwọn òbí gbà sí lójú ó dàrú gòmẹ́sà tí olùrànlọ́wọ́ bá ti gbé òbí wa ọ̀pọ̀ ìyá ìyàwó ló tún ilé máa ọkọ ọmọ ẹ̀ lọ́wọ́ tọ́mọ náà sọ pé mò ń bá yà mí lọ ọ̀pọ̀ ìyá já ọkọ lójúlé mọ́ mẹ́ lọ́wọ́ jẹ́ nsàlàyé olùrànlọ́wọ́ fún ọ má fi ìdílé tí wà àti ọkọ bàbá àyà bàbá ọmọ rẹ jọ gbé wétí ọmọ rẹ àtọkọ ẹ. don't compare your family that of your daughter and Be husband. bí ìdílé kálukú ṣe wí ọ yàtọ̀ sà. the way we live with our ìyàwó mi ò gbọ́dọ̀ fi tiẹ̀ compare I want to compare mine. àwọn ọ̀rẹ́ mi ò lè fi ayé wọn wé tèmi. can't compare Lola with mine. bí mo ṣe ń bá ìyàwó mi gbé yàtọ̀ yínká orí ẹ̀ mọ padà sí. back to you. ìgbà tí o fẹ́ máa lágídí fún ìyàwó rẹ tó fẹ́ máa lọ̀sẹ̀ méjì tó fẹ́ máa sọ pé òní tó mọ yàwó ẹ yàwó ẹ lọ sọ mọ ọlọ́run pé ò lè possible mọ dẹ̀ bẹ́ẹ̀ pé kí ló dé ó ní for the past twenty eight years ẹ ti marry pé ẹ ò gbé ayé bẹ́ẹ̀ rí ọwọ́ àrígbẹ́bọ̀ ṣe ń gbé mo wá ní o lè dára rẹ gbà. you cannot deliver yourself. ilé ẹ̀fùtọ́ bẹ̀rẹ̀ láti lẹ̀. something you are not supposed to. yóò rò pọ̀ yín àlè níta ni wà á ṣẹ̀ṣẹ̀ yànnà náà rẹ̀ wà á wájú ọmọ wálẹ̀ lára rẹ̀ díẹ̀ díẹ̀. ṣùgbọ́n bó ṣe fẹ́ mọ lágídí ilé yìí máa dàrú lọ farabalẹ̀ tó kí lọ́ọ́ dẹ̀ ṣe ọlọ́ọ̀ farabalẹ̀ tó padà. you went down and you hearken to my voice jẹ́ n bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ láti inú ilé. let me start help from home. o tó dínà mẹ́lòmíì ni pé inú ilé rí òtòrò. is because their home is not peaceful. o tó mú kí ìrànlọ́wọ́ lè fẹ́lòmíì láti ìrànlọ́wọ́ gbà ní pé ilé rẹ̀ dàrú. it's not because they are not having women, àwọn obìnrin kan bẹ sà yàtọ̀ sí pé obìnrin lẹ́gbẹ́ tàbí nǹkan obìnrin ní àṣẹ a ní àṣẹ obìnrin àṣẹ obìnrin bẹ lágbárí obìnrin níbi ìpàkọ́ tíyàwó rẹ tó bá ṣe súnmìkà tó bá lọ dìde bẹ́ẹ̀ bá jọ agree ó dìde lówì wọ́n sì dìde nù ṣùgbọ́n bá ọba dìde tán má fojú olóore gúgi kọ́ ọmọ bá padà wálẹ̀ àwọn ìṣẹ̀dá kan ọgbà ìyẹn jẹ́ ìgbà tó dìde tán lọ yín àlè kí lórí pé ìyàwó rí ọ̀fà ìmọ̀ nígbà tó rí pé ọ̀fà ìmọ̀ yìí nígbà tó yín àlè yìí ó rò pé bẹ́ẹ̀ lówó ọmọ wa lọ ọjọ́ tọ́nà wa dàrú wọ́n wá ní ìyàwó rẹ ló dínà mọ́ ìwọ náà wá délé ọsọ fún ìyàwó rẹ pé ìjẹmọ́ o ìwọ ọmọ bá ń di ọ̀rọ̀ mi wò mí o à ń pe májẹ̀mú kan ní májẹ̀mú orí gbogbo ṣẹ́ ti ń sáré máa wálẹ̀ padà. your business are profitable torí wọn ti kàn mí lójú because they shed tears. àwọn obìnrin kan bẹ wọn gbọ́dọ̀ mérí fún ọ. they must not even see them. tí a bá mérí tí kan bá dùn wọn dọ̀kan. and there is something in them. ìrìn àjò tí mọ́gbọ́ wa máa dàrú padà. won't be glorious anymore. wò mẹ́sà àwọn obìnrin kan bẹ wọn gbọ́dọ̀ kọ́lé ọkọ. they must not leave them. bí ìwọ ọkọ bá fagídí kọ̀ wọ́n. ìwọ máa ní àlè láyé rè òní sáré mọ́. aláwo no longer run àwọn obìnrin kan bẹ ìṣẹ̀dá wọn ọ̀bánújẹ́. must not be sad kó o tó lè enjoy ògo rẹ gẹ́gẹ́ bí ọkùnrin. as a man. kọ́kọ́ rí ìyàwó ìrànlọ́wọ́ tọ́lọ̀ fún ọ bí áńgẹ́lì rẹ. as your angel. bí ìyàwó rẹ bá ń tún fóònù ẹ tán sọ wípé dájú lágbájá ta ni jẹ́ very jùmọ̀kẹ́. tó o bá ń yarí fún pẹ́sẹ̀ kò sí ọ. what is wrong with you. o bá ti yarí fún tán. after that tún jókòó padà pé ọmọ fẹ́ ń ṣubú mọ̀ mi. he doesn't want me to fall. wá chẹ́ẹ̀kì ara rẹ pé sẹ́mi ò ti fẹ́ máa tayọ báńdìrì mi. not passing my boundary. gbéra rẹ wálé padà. ìwọ náà bọ́ bá ti máa fóònù tújú ìwòkuwò náà lọ́ọ́ máa wò be saying nonsense. gbogbo fóònù ọkọ ẹ lọ́mọ tú ọmọ wo mẹ́sẹ́ẹ̀jì ọmọ alámọbìnrin kan lọ mú ọwọ́ ọkọ rẹ̀ ìmọ̀ bí ó ti rẹ́ burúkú ah, ah. bóyá ń lo fẹ́líọ̀n tẹ́ǹ fún ọkọ ẹ ni ọkọ rẹ̀ ó ti sùn lọ yóò kàn mú ìka ọkọ rẹ̀ yóò dẹ̀ yẹ finger fingerprint ni yóò dẹ̀ gbé ìkálé fóònù fóònù ọdẹ òpó yóò dẹ̀ ka gbogbo mẹ́sẹ́ẹ̀jì ọkọ ìmọ̀ ọkọ èjìlá ò ti kà tán. lọ́ bá pè mí pé ọkọ bá pè pé ń ka fóònù òun ah, ah. ó ní gbọ́n ka ọkọ rẹ̀ ó ní mo kàn máa ń fi ka àwọn kan ni ni náà sọ ó ní kò yé mi ó ní tó bá jẹ pé mi ni ni. Ah. ọ̀dà wo mi ìyàwó mi fóònù mi mi torí mo gba ìyàwó mi gbọ́. because I trust my wife. ó sì gbà mí gbọ́. and she trusts me. so èmi ń bá lẹ́ẹ̀fù tèmi káàkiri. I am living my life. wo mi. look at me. ọkàn fúnra rẹ̀ ń problem. I just give yourself a very good. ọlọ́pìn tí ń fi pátó mi irun mú. òórùn tòró láàárọ̀ kó tó lọ kọ́ ní irun gbà tó dé. wọ́n ní ọkàn kú dànù. you just die. you are smelling your wife's pants. you no get job. yínká. my in-law. yínká ọ̀ràn tí ìjọ tí a parí ìṣòru láàárọ̀ tó délé la ibà pẹ̀tẹ̀ lé rẹ̀ àpẹ̀tẹ̀ tó délé lápẹ̀tẹ̀ tó ọlọ́ọ̀bá yàwó rẹ̀ lé tó nígbà tó máa wò orí inú ẹ̀gẹ́ dáàdì kan tó lórí inú gbẹ̀gẹ́ pẹ̀lú ọlọ́kadà. Ah, yes i remember sir. olóhùn yọ àdá. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá mi. o kóòdì àdá bọ ọlọ́kadà ọlọ́kadà ní mo kú o. ọlọ́ọ̀lọ́. wọ́n wá ń sá ọlọ́kadà mọ́lẹ̀ ní ó dí àdá. Ah. ìjẹsà ọlọ́run sá ní sàkúsà. ẹ̀mẹ́rin ni. lọ́wọ́ lọ báyà òpin ọ̀sán ọ̀daràn lónìí. àti ọlọ́kadà ọ̀mọ̀nà nìyàwó júwe ọ̀nà fún. yes kai owó pọ̀ lára bàbá. Ah. a san pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdá lẹ́ẹ̀mẹ́rin. Eh? mọ wá mọ wá ní ìyàwó padà. I kékeré náà méje tó dà dúró. ọmọ ọ̀rẹ́ yà yín kú o. bàbá tí ọjọ́ mi pé òun gbé ìyàwó rẹ̀ lọ láàárọ̀. ìyàwó wá ń bọ ọrọ̀jọ́ nu mọ́tò. Hmm. wọ́n wá sọ pé wo. mi. ọlọ́dẹ bọ́ lẹ́nu mọ́tò ẹ̀ ọlọ́dẹ gbé mọ́tò rí ọdẹ wáńtí ẹ̀ hmm. kí ni mo ní ọlọ́sẹ̀ oníkọ́ padà lọ oníkọ́ lọ bẹ́ẹ̀ padà wọn ìbínú já obìnrin bọ́ lẹ́nu mọ́tò. don't do that to a woman. no rárá kò dá. ọ oh, àwọn kankan bẹ kéékèèké tó dínà mọ́. avoid everything that can block a man's way mo ní ọlọ́ọ̀bẹ padà bí. I told you to apologize. mo wá kẹ́kọ̀ọ́ kan lára mi olóòrírú ẹ̀rí láyé ní o ti dáyé mo wà lórí òkè olúwa sọ fún mi pé mo máa dáhùn àdúrà rẹ o mo dẹ̀ fẹ́ gbé ọ dìde ṣùgbọ́n tí n bá fẹ́ gbé ọ dìde mo ná ìyàwó rẹ dùn ra mọ́tò kó o fún ìyàwó rẹ mo wá tẹ̀lé owó oúnjẹ sọ́dọ̀ dílà ìgbà márùn mọ sanwó kí n tó lè sanwó mọ́tò tán bóyá ní hundred thousand lówó àbí eight hundred thousand mo sá sanwó nǹkan gbà márùn. Uh, mo wá pé ìyàwó mi pé my dear my dear bó lọ wà wọn làwọn wà ń lé wọn fẹ́ ká bá ń gbé ẹyin wá fún ọ ó lẹ́yìn kíni mo lẹ́yìn kírètì a crate of egg. ní bá gbé ẹyin dé lọ́ba rí oní mọ́tò lẹ́gbẹ́ lẹ́yìn mo nínú o ọjọ́ friday àbí nígbà wà dọ̀jọ́ sunday hmm, mo ní yínká ilé mi ló sùn lónìí o ò ní lọlé ọwọ́ àtẹ̀lé mi délé nígbà mo délé bí aago méje àbọ̀ lálẹ́ bí mo ti wọlé báyìí mo ní náà kí lẹ dá wọn láti jẹun tán àmọ́ pé wàlẹ́ àwa ti jẹun àti wà òkè. I know you are coming we have and we thought you are not coming. mo ní yínká máa sọ yín gan. tẹ̀lé mi follow me. kí la rà mo ní ra búrẹ́dì náà máa nara tíì ọdẹ po tí mo ní mu tí o kọ wà ókè o ní bá ń jẹsẹ̀ mọ́lẹ̀ sí ti rúùmù mi mo lọ wà lé mi ó ń jẹsẹ̀ mọ́lẹ̀ kí ló dé tó ń jẹsẹ̀ mọ́lẹ̀ ó ní ti bẹ́ẹ̀ ná ìyàwó mi pa. ìṣe àdúrà wa káì ẹlẹ́sìn ẹkùn gbòógè mo lè ta jẹ lánàá ṣe bá a yà dànù ni. exactly ayé ò lé o. ayé ẹ ẹ tá a jẹ lánàá ẹ bá ọ lè máa jà ọ lè bá máa jẹ pé mi gbà kí ah. gbà kí mọ́tò máa wá àná mo ní à ètà ah, jẹ lánàá ṣe bá yà dànù ni èmi tí mo ṣẹ̀ṣẹ̀ parí àdúrà tí mo délé ebe mi máa ń mẹ́ǹtẹ́ẹ̀nì àdúrà mi bó ṣe di àfẹ̀júmọ́ mo rí tọ́ta kàtó yàgá. Yínká Ǹdèjì á lọ wọ́n bá pẹ́ ìyàwó mi pé my dear owó recharge card ilé mo ti bá níbi kún lọ́sẹ̀ yìí mo fowó epo kún mo fún yín lówó oúnjẹ mo tún fún yín lówó eléyìí ó ní dáàdi dáàdi irú èèyàn ni yín mo ní woman being ni. mo ní ọ̀kẹ́kọ̀ọ́ lára gé from the fruit tree gbogbo tó lagidi síbọ̀ bá fi sùúrù kún nínú ilé wa gbàrà lọ́wọ́ níta. you receive help outside. ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń fa wàhálà sí. what you are causing trouble kò tó tó lè máa fà bí wàhálà. take it as a pinch of salt. ọ̀gá fi sùúrù kún kó lè máa yàn lọ́wọ́ gbà. fọ́dún àrí ọ̀bá gba ìyàwó rẹ̀ ní ọ̀tẹ̀ tiẹ̀ wò lára rẹ̀. bí ọ̀bá sì ní gbà òun náà ní ọ̀tẹ̀ tiẹ̀ wò ọlọ́wà á decide lọ́kàn ara rẹ̀. ẹ̀yin ọkọ ẹ máa fi. live with your with understanding. òye bá a yà kí àdúrà yín ọmọ bá a dédé nà very simple. ó rọrùn understanding. sẹ́mi ọ̀wá padà jẹ́ńjẹ́ ńgbà mo padà dé lọ́sẹ̀ kejì. Yes kódà mo jẹ bọ̀kọ̀tọ̀ mo jẹ tí mo wà ókè tí wọ́n wà bọ̀kọ̀tọ̀ bíi mẹ́jọ sí kinní fún mi tí mo jẹ ọ̀rọ̀ bà mí kọ́ mo wà ókè mo wà ókè ebébi ebébi tí ìjẹ níjọ́ nínú mo padà jẹun. very simple kò lè. Yes torí wo mi bó ti mú ló jẹ́ kí ní àjò àyànmó nira sa. it is because of the it is. ti mú ayé ìtọ́ ti rọrùn fúnra rẹ kò lè fún ọ. it is very very easy. olùrànlọ́wọ́. your helper. a dá ọ láti nílò rẹ̀ ni. to need your helper. lẹ́yìn ìtọ́ni. after fẹ́ yàn. if want to choose. ìtọ́ni ni ó yan ọkọ fún ọ tàbí aya. the your wife or your husband. ìmàrú àkàbọ̀rú àmà ìtọ́ lẹ́yìn ìgbà tí ìtọ́ni bá yàn fún ọ ọgbọ́dọ̀ mọ̀ bó o ṣe lo olùrànlọ́wọ́ rẹ kí n tó padà sí ìrànlọ́wọ́ tó mọ̀ pé ìtọ́ni mo bá gẹ́lì méje dé orí ìtọ́ni lẹ́lẹ́kẹta ẹlẹ́kẹrin ní ìrànlọ́wọ́ uh, áńgẹ́lì méjìlá tí ń tẹ̀lé àdó tó ìrànlọ́wọ́ mo dé báyìí wọ́n bá ti mọ ọgbọ́n tó fi gbádùn olóore rẹ ìyẹn lè má enjoy rẹ o ọ̀gá fi ọgbọ́n tó lé rẹ tọ́ bá fẹ́ gbádùn ìrìnàjò òbújókòó kẹ́ẹ́ sagídísà ìwọ obìnrin tí ìwọ náà ya gidi lé ìwọ náà burú tó sọ fọkọ rẹ pé èmi ò gbádùn o ìwọ náà ò ṣe dáńgbà tó gbádùn kí lọ́ọ́ má rí fún ebo ọwa ebo yẹ kọ wa oge ko tó bá yọ wa ebi ọwa oge o mi ọwa oge o mi ọwa oge ọyẹ kọ sọlẹ yìí pé tọ́jú mi kí n lọ ní ọkọ mi ọwa oge. I am not okay before I get married the well treated. ọwọ́ lọ sọlẹ ọkọ pé ọwa oge ọmọ pé bàbá ti jà wọ́n ti máa sọ pé kọ ọwa oge. he is saying she is not okay. Mm. Mm ọ̀pọ̀ lẹ́lọ́ni wo mi létí wá ní pírọ́blẹ́mù jù ilé onígbàgbọ́ ni. Christian homes tẹ́ bá wá gbọ́ wòlíì sọ pé wọ́n ló ń ṣe mí wòlíì sọ pé wọ́n ló ń ṣe mí kí ló ṣe fún ìyàwó rẹ tí fi ń ṣe ọ́. what did you do for her to be responsible kò ká sọ̀rọ̀ bíbélì pé ẹ wá ẹjẹ àjọ sí àsọyépọ̀ bẹ́sẹ̀ ẹ̀yin bá pọ́n bí àlàárì hmm tó funfun yóò jò dídì tó àsọyépọ̀ láàjọ fi yanjú ẹ̀. you have to dialogue. wọ́n bá náà ní sí ọ kò pé my dear bóyá mo sì ọ rí o mo fọlọ́ mi ọ̀dá rí kèmí jẹ́wọ́ bàbá ṣe ti ọ̀dá yóò sunkún lóòótọ́ yóò dárí jì ọ́ wọ́n bá ti dárí jì ọ́ tán nìyẹn ọkùnrin kan sọ fún ìyàwó rẹ̀ pé my dear daddy ni a jẹ́wọ́ mọ́ yàn lé ńgbà kan tí mo fẹ́ ọmọbìnrin kan lóbìnrin bá sunkún sunkún sunkún ọjọ́ méjì ló fi sunkún ní wọ́n bá pè mí pé nígbà tó pé mi lórí ìyàwó mi ní sunkún ẹ̀ṣẹ̀ mo ní ìwọ náà máa jẹ́wọ́ ètò ọ̀sẹ̀ sọlọ́n. confess one sin against God. sẹ́fẹ̀jì lọ fi ọ onírara ìwọ náà ṣẹ̀ sọlọ́n. you sin against God. máa kakọ fọlọ́n bá wọn. confess to God. ẹlẹ́ṣẹ̀ ni wọ́n náà. you also a sinner. tó máa jẹ́wọ́ ó ní dáàdi ara mi ti wálẹ̀. he said dáàdi i am not sober. mo dáríjì tinútinú mo ní má dáríjì tinútinú. don't forgive him. kai bẹ́ẹ̀ ni we are all sinners o tó ẹlẹ́sẹ̀ ni wọ ìyàwó náà ń gbà kan rí ẹbí wàásù mi lọ́kàn láà ló fi jẹ́wọ́ fún ọ ṣé wọ́n lọ́ọ́ mọ̀ ni ẹni ó jẹ́wọ́ fún already àti change ni sọ ọtọ ọbọ lẹ́nu ni ṣé bí ọ̀rọ̀ tí ń gbọ́ lẹ́nu mi ló fi sọ fún ọ ìwọ wà ń lagídí ibú ah, ah, má dáríjì ọyá dáwọ́ lé lẹ́rọ̀ ẹgbẹ́ ẹ change ẹ̀ sí fídíò kí n máa wò yín dáwọ́lé ọ̀dáwọ́lé sọ pé my dear my dear nígbà tí yàrá bá ń sọ pé ìjẹ́wọ́ gbàgbọ́ mm. my dear my dear gbọ́wọ́ ọ̀tún lọ́kọ̀ ẹ̀ lórí ọgbọ́wọ́lé mo dáríjì ọ tinútinú mo ọ tinútinú mo yọ́nú sí ọ délẹ̀délẹ̀ sí ọ délẹ̀délẹ̀ mo ti fi ọkàn mi fún ọ pátápátá mọ ìwọ sọ pé my dear my dear ní ṣe bẹ́ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ mo ní kólúwọ́ dáwọ́lé yìí kólúwọ́ dáwọ́lé yìí yàrá ni ẹ so ọ̀dà They must settle àbí ń settle ọ̀rọ̀. They must cancel àbí mi ṣe cancel ọ̀la. tó very simple tí ò oh, le tó bá wọn. yes. mo ṣàlàyé fún ọgbà kan tẹ́mi náà fẹ́ máa jayé. yes sir. mo ráwọn pásítọ̀ mi ti ń jayé mi àwọn ọ̀rẹ́ mi èmi náà bá fẹ́ máa jayé pé kí ni èmi náà ìgbà yẹn ilé tèmi náà dàbí ìgbà tó fẹ́ máa gbóná bàbá ni èmi náà jayé àṣẹ olúwa bá sọ mo bá rí jésù ní máa ń dà mí lójú mo bá ní bàbá ẹ̀ ń sunkún ní oní ẹ̀ wọ́n ní kílẹ̀ ń sunkún sí ó ní wọ̀ ni ó ń pa mí lẹ́kún ó láyé ẹ̀ ní ń pa mí lẹ́kún ó ní ayé mi ṣe ń pa yín lẹ́kún kí lọ́kàn yín pẹ̀lú tèmi ó ní sọ ọmọ yẹn ọdún tí mo fi bíúdi ẹ lọ́rùn kí n tó ràn ọ́ sáyé ṣé ìwọ náà fẹ́ bàrìn àjò jẹ́ days of tears. ọjọ́ ni mo pe orí ara mi wálé. I call back my senses. gbogbo èmi náà ti ọkọ fẹ́ máa ṣe mọ sọ́ọ̀rì gan-an máa ṣe ọ. I'm sorry I will offend you ẹ rí àánú gbà mọ́mọ́ pé tẹ́fẹ́ gbọ́nu ẹ rí àánú yín ni màá sàṣírí mi mọ́ o ẹ rí àánú àdúrà yín gbà mo bẹ̀ ọ́ lọ ṣètò àlàáfíà nínú ilé rẹ oh. olúwa pé ọ̀pọ̀ lé ní gbóná tẹ́ ẹ bá ti gbàdúrà díẹ̀ tó ń jà díẹ̀ fúnra yín lè ń da àdúrà yín nù ẹ lọ ní sùúrù pátápátá ọkùnrin ìwọ ló ń retí ògo ìwọ ni olú ọgbẹ́ ọmọ bàbá àdúrà rẹ jẹ́ ó tọ̀ fa wàhálà lé lórí ohun tẹ́lẹ̀ fi sùúrù yanjú ni o madam ọlọ́gbọ́n obìnrin kọ́ ilé ara rẹ̀ á sí èrè fọ́ alulẹ̀ kí bíbélì ò tó lè pè yẹn wèrè á ah, bíbélì ti bínú sẹ́ni yẹn tán o lọ kọ́ ilé ara rẹ̀ má gbà káwọn ọ̀rẹ́ rí ọ̀dà lé rẹ̀ rú wọ́n kọ́ sọ́kọ̀ rẹ̀ wọ́n náà lérí pé hàn dádì lágbájá ẹ̀ tẹ́ ọ̀gá àǹtí dẹ́gbẹ̀rán jáde kò sọ́kọ̀ ń tọkùnrin lọ́wọ́ ń ta now that men are there no hot husband. ọkùnrin lọ́wọ́ ń ta kò sí ọlọ́ngbọ́kọ̀ sọkọ̀ ń ta gbogbo gbogbo tàbí ti ń ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ọkùnrin lọ́wọ́ ń bẹ̀ ọkùnrin lọ́wọ́ ń ta ọkùnrin ò ti lè fi ọ̀yàwó láíláí. and he cannot marry a, wife ọkọ ní máa ń fẹ́ yàwó. he is the husband that can marry a wife. Ah, bọ̀dá ìwọ náà mú yàwó ẹ̀ dáadáa kò sí kò sí ìyàwó ń ta mọ obìnrin lọ́wọ́ obìnrin sì ni kò lè lọ́kọ láéláé wọ́n ràn àlè ilé àwọn tí ọmọ bá wọn sun wọ́n mọ̀ wá kí obìnrin lọ́wọ́ ń ta o hmm. ìyàwó rẹ mánéèjì ẹ̀ mánéèjì tó oníwàdélẹ̀ lérí tá a bá kọ́ pé tí n bá lè mánéèjì ìyàwó mi mi ò ní wọ̀run hmm. tí n bá wá ní mo kọ́ ọ lẹ̀ ajẹ́ pé mo kọ́ ọ̀run mi lẹ́nu hmm. ẹni tí ò lè mánéèjì obìnrin ò lè mánéèjì ògo ẹni tí ó mánéèjì ògo yóò mánéèjì obìnrin obìnrin tí ó mánéèjì ògo yóò mánéèjì ọkọ rẹ̀ náà you must manage àjọ manage ara wa ni ìmánéjà ni manager. mánéjà lèmi náà ìyàwó mi mánéjà èmi náà manager. à manager. ara wa ni kò sẹ́ni tó lè complete <laughs> táyé òfin parẹ́ tó o bá wá lọ́hùn ẹni tó complete ajẹ́pọ̀ ọ̀lọ́ ọ̀run ọ̀lọ́jọ́ kò sọ̀run ọ̀hùn ẹni ó complete lọ́rùn ìyàwó rẹ tó lónìí bá sọ̀rọ̀ tó fi bínú kò lè tó o lọ́ọ́ wá bí àdúrà ọjà pé kò ní máa ìjà mo ní kí ọ ni ẹ̀ lóbó ni sọ wà ókè ẹ kú ọjọ́ mẹ́ta very simple èdè kan bẹ tó simple jù láyé tó sẹ́tù gbogbo nǹkan má bínú. i'm sorry two words. ilé yóò ní dàrú ilé yóò ní dàrú ọ̀rọ̀ tí mo sọ yìí lọ ṣètò àlàáfíà go and make peace with your wife ọdẹ kan dẹgbó lọ lóru o ananta went to town ó sì dẹgbó láti alẹ́ títí di àárọ̀ kò rí ẹran pa o nígbà ọ̀dàgọ́ márùn-ún àárọ̀ ọ̀fẹ́ máa darí bò alẹ́ òjò bá dé nígbà tí òjò ń rọ̀ òjò ń pa wọ́n o ẹran ìgalà jáde ọ̀yà jáde. Mm. ẹ tú jáde sí nínú òjò ọdẹ ò sì gbọ́dọ̀ pẹran nínú òjò ẹran tí ọdẹ bá yìnbọn pa nínú òjò wọn gbọ́dọ̀ jẹ ọdẹ yìí wá pé ó hàn gbọ́dọ̀ pẹran nínú òjò ọdẹ wa tún jókòó pé ṣé màá máa sanwó lọ léde ọwọ́ arántí òwe Yorùbá pé tọ́ba kọ wájú sí ọ̀tá tọ́ba kọ̀yìn sí ọ̀tá tọ́ba ku ìwọ nìkan tẹ́rù ara rẹ pa ṣé bẹ́ẹ̀ mi nìkan ni mò ń bẹ nínú gbó ẹ ẹni n bá sọ fún pé òjò ni mo ti pẹran ní ọmọ pé mo ti pẹran ẹnu ayé sì lẹbọ bí n bá sọ fáyé pé òjò mo ti pẹran kò sí ní ọ̀sẹ̀lẹ̀ ó sì tẹ́rù ara rẹ̀ papọ̀ wálé lófo mọ́ rìnrìn àjò lófo tún èrò ara rẹ pa you are blessed in Jesus name mi ò ní ọ̀fánẹ́jì o mi ò sì ní ọ̀sẹ̀ di owó sí ọ̀fánẹ́jì kankan o mi ò sẹ́ni friend request o mo ti parí bá wọn pè lálẹ́ ìmọ̀jẹ̀ ńlọ sùn àgbà tí ń dé ọ̀la tomorrow mo fẹ́ ṣe prayer mo fẹ́ ṣe pápá jùlọ lórí àwọn tí ó ń wá ọkọ àtọmọ tí network bá wà máa pè yín máa pè lọ́nláì máa gbàdúrà ṣẹ́jú méjì mo bá tí network bá tó wà tí n bá tó gun orí òkè ní àgélú máa tó pè máa tó gbàdúrà fún yín fún ìṣẹ́jú márùn-ún orí òkè méjì ni máa gùn ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́ẹ̀ ní ọ̀nláì tí ń wọ́kọ̀ tí ń wá aya pé kí n gun òkè méjì fún wọn kí n gbàdúrà fún wọn kí òun ó ṣe ọ̀nà wọn ní kí n wá ọmọ ní wà ní pé kó òun ó ṣe ọ̀nà wọn ní rere olúwo sì tọ̀nà rẹ ní rere ohun olúwa ní kò sí tí mo fẹ́ ṣe mo gbọ́dọ̀ rìnrìn àjò lórí ẹ̀ àdúrà rẹ̀ ọgbà ẹni ẹ̀rí ẹni ẹ̀rí ẹni ẹ̀rí ọlọ́run ó yà yín lẹ́nu ojú ò ní tì yín ẹ̀yin ọlọ́run àdúrà yín gbà o ẹ̀rí yín dájú bẹ́ẹ̀ ni yóò rí ògo forúkọ olúwa omi yín ọlọ́run kó yà sí mímọ́ omi yín ọlọ́nkọ́ yà sí mi mọ́ ẹ̀jẹ̀ jésù kó wọnú ẹ̀ ẹ̀jẹ̀ olúwa kó wọnú ẹ̀ agbára jésù kó wọnú ẹ̀ ògo forúkọ olúwa orí ọ̀fẹ́ gbèsè olúwa wa ìṣòro olúwa lóru o ọkùnrin bàtọ́ lọ jẹ̀bà torí ìwà àti yín ká nìsín ẹ̀ ń da káàpù irú orí ọ̀fẹ́ tí bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ kó máa bá wa lọ kó ràn wá lọ́wọ́ á sùn ká sunrun ayọ̀ ògo forúkọ olúwa jésù olúwa wa aleluya méje ọyọyọyọyọyọyọyọ.